نذرهم وأمرهم بطاعته ونهاهم عن معصيته وكل شيء يجري بتقديره ومشيئته ومشيئته تنفذ لا مشيئة للعباد إلا من شاء له فمن شاء له كان ومن لم يشأ لم يكن يهدي من يشاء ويعافي فضلا ويضل من يشاء ويخذل ويبتلي عدلا وكلهم يتطلبون في مشيئته بين فضله وعفوه sọ fún wa yìí pé òun ta débẹ̀ tá a fẹ́ mọ̀ sọ̀rọ̀ ọ̀pá rẹ̀ ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú kádàrá gbogbo nǹkan wọ́n fi yẹn jó yé wa wípé ọlọ́run bọ̀ ọba tọ́lá rẹ̀ ga ọba onímọ̀ ní gẹ́gẹ́ bá ti padà ṣàlàyé àti àwọn ìdìrọ̀ dọ́ọ̀t tó wà fún àwọn nǹkan tí wọ́n ń sọ̀rọ̀ báyìí aláwọ̀ kan ni wọ́n ní pé kọ́lá kọ́lá kọ́lá bẹ́ẹ̀ yìí ọlọ́run bá ọba tó láàrin ga ó dá àwọn ẹ̀dá pẹ̀lú mẹ́ẹ̀. eléyìí tó túmọ̀ sí ni pé gbogbo ohun tó dá pátápátá òun ló mà ó màá lápẹjúwe ẹnì kọ̀ọ̀kan wáyé ká tó dáyé kọ́lọ́n tó dá wa lọ́n ti mọ̀ nígbà tí ọ̀dà wà tó ń ta bá dálé ayé kí láàmú ṣe ọlọ́run bá wọn kódà kí ló ń tà ń ṣe lọ́wọ́ báyìí ọlọ́run mọ̀ kí láà padà máa ṣe lọ́la ọlọ́run bá mọ̀ kí làwọn tí ó ṣẹlẹ̀ sí wa tí ó ṣe wa ọlọ́run bọ̀ bá tó láàrin gbà náà gbé ìyẹn ni wọ́n fi ń sọ fún wa wípé ajẹ́ wípé ọ̀rọ̀ kádàrá ó ní í ṣe pẹ̀lú ìmọ̀ ọlọ́run ìmọ̀ atọ́lọ́n tá a wá ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí òun ni ìmọ̀ tó pé tó pé tanyanyan tábùkù tàbá ìmọ̀ kan tí ò lè kàn. àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn náà máa ń nímọ̀ ṣùgbọ́n nígbà tó bá yá ìmọ̀ tiwa ìmọ̀ ká máa ṣe níwá bá ìgbàgbé a máa ṣe níwá bá síbẹ̀ náà ibẹ̀ kọ́ ṣùgbọ́n ìmọ̀ tọ́lọ́mọ̀ ọba tọ́lá rẹ̀ ga àyèmọ̀kan ìgbàgbé ààyè kò lè bá ìyẹn ló fi yàtọ̀ sí àwọn tá a jẹ dà mo rò pa ajọ́ ọ̀gá tí mo sọ yìí tọ́yọ̀ tó bá rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ kádàrá tá a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ tó sọ wípé wọ́n kọ́ dárọ̀ láhùn àkọ́dárọ̀ àwọn tọ́lá ọmọ ọba tọ́lá rẹ̀ ga tọ́ka dàrá fáwọn ọmọ tó dá tọ́ka dàrá rẹ̀ pẹ̀lú mọ̀ yìí mo bá gbọ́ ọ̀kan yẹn ọlọ́mọ ọba tọ́lá rẹ̀ ga ó ní mà ìmọ̀ rẹ̀ sì dá yìí ìmọ̀ tiẹ̀ kì í ṣe ìmọ̀ tó jókòó lórí ìmẹ́fọ̀ọ́ àwọn ẹlòmíín náà sọ pé àwọn ní ma bọ̀ ọdún náà tí wọ́n lẹ́sẹ̀ lẹ́ ni wọ́n gbé ma wọn lé lórí bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ àwọn kankan bẹ táwọn yẹn mọ lẹ yorùbá náà jẹ́kí táwọn kankan bá ti ṣẹlẹ̀ wọn á ní báyìí bọ́mọ kan bá ń sunkún látòjú ọ̀run wa wọ́n ní kí àwọn yòókù rẹ̀ ọ̀fẹ́ fílẹ̀ tí wọ́n wà lọ́rùn síbẹ̀ náà bẹ́ẹ̀ tí ń bá ń rẹ́rìn wọ́n lé ní àwọn àwọn sọkún látòjú òun kan torí rẹ̀ kán máa gbé káàkiri ilé àwọn àlùfáà síbẹ̀ ní ayé lẹ́kọ̀ọ́ tọ́yì ọlọ́run àbọ̀bá tó láàrin ga dúdú ń tọ́ da ọ̀dà pẹ̀lú mọ́ni ọlọ́run àbọ̀bá tó láàrin ga ẹ máa wo ọlọ́run ìwà máa kí àná lọ lè ọ̀dísà mi ṣe ìfi sàmà wá ti wà láfíà wọn ọlọ́run ní kankan kò lè ká ọlọ́run ọba ládàra ní sánmà tàbí nílẹ̀ ibi tí nǹkan náà wulẹ̀ kó wà kò lè kọ́ lọ́wọ́ balagara kí ni ó ní innahu kana aliman qadira torí ó ní mímọ̀ lọ́lọ́ ṣé ẹ mọ̀ yín pé àwọn kankan ń bẹ bẹ́ẹ̀ yẹn ṣe wulẹ̀ kéèyàn ò ní agbára tó tí ò bá ní màmúlẹ́sẹ̀ síbẹ̀ ní àjọ ẹ̀kọ́ ọ̀dà nínú àwọn èèyàn tó lọ máa bò lè egun tí wọ́n san egun tí wọ́n sì lágbára dáadáa àwọn méjìlá wà mẹ́ síbẹ̀ ní àjọ ẹ̀kọ́ wọ́n gbé búlọ́ọ̀kù wọ́n gbé sìmẹ́ǹtì ó de gbogbo ẹ̀ síbẹ̀ ní àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n àwọn ìlẹ́ka tíra tá n ká yìí àbí àlè ká ni mo fi ṣàpèjúwe àpèjúwe ni wípé àyìnmáyé nǹkan bẹ tó ṣe kí agbára ò sí àyàfi kí màá ṣáàbì síbẹ̀ ní àbí bẹ́ẹ̀ kọ́ ṣé ẹ mọ̀ wípé àkekèé tó máa ń tààyàn àwọn èèyàn máa ń mú láàyè dáadáa táàmù láàyè báyìí téèyàn bá wọ pé mo ní agbára sákèké tí òjú kékeré báyìí lọ èyí mo ní ìsìn èyí tó ń sunkún o tàbí kọ́ dọ̀ sùtù ṣùgbọ́n ẹni tó bá lẹ́kọ̀ọ́ bí wọ́n sì máa ń mu wọ́n ti mọ̀ pé bí irú rẹ̀ ibi orí irú rẹ̀ yẹn ni wọ́n fi táàyàn ni wọ́n fi géèyàn ibi orí irú rẹ̀ yẹn ibẹ̀ ni tó máa fi ń géèyàn bí sísọ́ọ̀sì yẹn wà ó wà mú níbi ìsàlẹ̀ rẹ̀ báyìí èmi ò lè mú o ọmọ mọ̀ kébí ẹ sì máa ń mú o <laughs> tí wọ́n bá ti mú bẹ́ẹ̀ kò sí ni ọdẹ jẹun fún wa lẹ́yìn àpèjúwe mi tí yóò bàbá sọ wípé mẹ́ja ní irú lèèyàn kí ni tìmọ̀ rẹ̀ ọgọ́rùn lórí ẹni ọba mẹ́ja ní irú kí ni ó ṣẹlẹ̀ yọyọ bọ lọ́wọ́ rẹ̀ ọ̀rọ̀ agbára kọ́ ọ̀rọ̀ kí mo lè gbé ẹja kó ìlì kan kọ́ tí yóò bá mú ẹja ibo ní ti mọ àárín àlù orí ni ó ti mú o <laughs> bàbá ìgò òkú mọ wọn á ní ọlọ́gbọ́n lórí ìjàmbá sáàsìrì bá ọlọ́gbọ́n sẹrẹkọjọ ni a pè ọlọ́gbọ́n kí sálágbára tó yẹ kágbára lèèyàn fẹ́ lò ó lè ní àhẹjọ àti nínú akímúlẹ̀ kan náà ó lè kí ẹja múlẹ̀ kan náà ní odò láìláì yóò mọlẹ àbí tó bá mú lórí lókun tó bá sì mú lórí àfààní méjì ló wà mẹ kó lè yọbọ tó lórí náà ni ó fẹ́ fi lọ lọ́wọ́ rẹ̀ kó lè lọ lẹ́yìn ìgbà náà kíní tó wà lẹ́nu ẹgbẹ́ rẹ̀ méjèèjì tí wọn fi ń gán àyàn kò ní gún ọ tó bá mú ẹja lára tó bá fẹ́ bọ bá sọ ilẹ̀ tó bá yẹ ọ báyìí ẹ̀jẹ̀ rẹ ní ọ̀kọ̀ọ̀kan lékè kìtì ò dókè níta àti lọ síbẹ̀ ó ní ọba tó láàrin dáyé kákan ò ká alágara torí kó nímà ó sì kí ni o ó sì dára gbára ṣẹ́ẹ́rì tí nǹkan méjèèjì bá papọ̀ fún òun rí nǹkan ṣe kí wà kéèyàn ti ṣe kí ni o kéèyàn ò nímà kéèyàn sọ̀rọ̀ agbára o. tí èèyàn bá lóun lágbára tí ọba kẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe máa kóònù kànga tó bá kóònù kànga yóò mú mi o ìwé àwọn púlọ́mbà rè wọ́n kó bẹ́ẹ̀ wọ́n jáde síbẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ọlọ́run bó kún wa lọ́wọ́ tọ́yì ọlọ́run la rẹ̀ ga agbára tiẹ̀ pẹ̀lú ọlọ́run la rẹ̀ ga kí nù fi ìmọ̀ ṣe kẹ́ fẹ́ pẹ̀lú mọ̀ yìí kàn kẹ́ ìyàrá sùn ọlọ́run bọ́ ọba tó láàrin ga yìí ẹ̀rọ àbọ̀mọ́ yẹn ṣáwó àní ẹ̀yìn ẹni ọlọ́run bọ́ ọba kẹ́ ọkẹ́ pẹ̀lú mọ̀ ni ṣé wàá rí mọ̀ yìí àti sọ fún agbésí fún ọlọ́run méjì ẹ̀dá àti ìyá fẹ̀yẹ̀lẹ̀ ìyá inú èwo ló kó sí ẹ̀dá àti ìyá eléyìí tó túmọ̀ sí pé sífà yẹn látàǹfà tó ànilá sálàyé mi ti kò sí yọkú o ṣe rí ọ̀rọ̀ tá a fa àwa sọ yìí wọ́n fi ṣe rọ́dún fáwọn ọmọ àtẹ́sílà tẹ́ wá sọ pé ọlọ́run ọba nímọ̀ lọ́dọ̀ òun ní bìlà àìlùmí àìlùmú bìlà àìlùmí torí bọ́lá wọn sọ pé àìlùmú lọ àìlùmú lọ́wọ́ yìí wọ́n ṣọ̀rọ̀ àdá wọ́n wà ní bìlà àìlùmí torí pé tọ́wọ́ láti lè sọ wípé ọmọ ìkànnù àtọ́jẹ́ ọdún tàrígì wọn bí sùn.

<laughs> so kékeré ìsàlàyé màkàn tọ́ba alẹ́ náà ìsàlàyé màkàn wọ́n gbà sẹ́yìn pé sífà náà ní jáhìlú náà wọ́n wá sí náfìlú náfìlú wọ́n máa ṣe lọ wọ́n ní ọlọ́run ìsàlàyé màkàn kì í sọ ní ìmọ̀ a ní áálímù lọ́lọ́run rárá àyàfi tọ́ba ní áálímù bìlà bìlà ẹ̀nìmí ṣé ẹ rí kí wọ́n sì sọ wípé èyí ìsàlàyé màkàn kì í ṣe mọ́tò torí àwọn kankan gan bẹ ọ yẹ kí yẹn jálá ìmọ̀ kan pa yìí ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ lápèjúwe ọ̀nà tó sá làwọn ọmọ yahoo yahoo gba àṣìṣe jẹ́ fún eré ìbò gbà ọ̀pọ̀lọpọ̀ àwọn táwa ń bí àwọn ojú tèmi wò aláìmọ̀kan ní á ní eré àyè ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ṣé jíjẹ́ aláìmọ̀kan ń bẹ̀ ṣé yìí ni fún àbá bùkù yìí ni mo rò pálá yẹ mi ti sọ jíjẹ́ aláìmọ̀kan ìwà aṣẹ́yìn torí bá a se wà ń bí òpó mọ́ṣáláṣí náà wà ń bẹ̀ kò sí mọ́ nǹkan Kila wa aṣọ ń parí tí a yìn nígbà tá a ní ọlọ́run bẹ ìsàláìmọ̀ kan àjọpọ̀ pé ìsàláìmọ̀ kan kí wọ́n sọ pé ìsàláìmọ̀ kan kò túmọ̀ sí pé wọ́n ń yìn ọ́ sálàyé mi sọ àbí tó bá ṣe pé ọjà láìmọ̀ kan nípa nǹkan tí ò yẹ kọ́ ọ mọ̀ mo rò pé àlàyé mi ti torí pé kí wọ́n sọ yìí pé àlágájọ́ ọmọ kankan tiẹ̀ ó lè dé èbùgàn fún yànjọ́ mi torí nǹkan mi tó ń bẹ tí yóò gbọdọ̀ mọ́mọ́ ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n ní ká ṣé lágbájá ah, ṣé lèmi lọ́wọ́ bá sọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀ ń tí ọmọ kankan ẹ̀ la kò sápàlẹ̀ ní àbábùkù tàbí ká máa sọ̀rọ̀ ọdún náà ọ̀rọ̀ yìí kì í nǹkan báyìí lọ ṣẹlẹ̀ lónìí nǹkan báyìí lọ ṣẹlẹ̀ lánàá kẹ́nìkan wa máa dá sí òun àti wọ́n mọ nǹkan kan máa dá sí nǹkan báyìí ẹ̀ la sí wọ́n yẹn ni àbí wọ́n wá bù ẹ̀ dá mi lóhùn Ambuni, ni ìyẹn nìyẹn fi gbọdọ̀ gbẹ dáadáa tẹ́nìkan wá sọ wá pé ọlọ́run ìṣàlá ìmọ̀ kan ẹlòmíì lè rò pé bóyá ń yẹ lọ́nù ó sì fẹ́ ṣe náà fúlù àwọn àròyìn ọlọ́run sáà náà kátà ń sọ yẹn tọ́yìn rọ́dù ni ọ̀rọ̀ yẹn jẹ́ fún àwọn Mu'tazila àtàwọn Qadariyya àtàwọn àwọn Qadariyya àwọn tí wọ́n ń ta kó kádàrá torí wípé tẹ́ ẹ bá ti ní ìmọ̀ ọlọ́run ọba tó láàrẹ̀ ga ó ti ṣáwájú lórí gbogbo nǹkan wọ́n á ní pé ẹni tó fẹ́ ṣàbúrú ìgbà tó lọ́wọ́ bá ti mọ̀ kó tó ń ṣe tá a sì pọ̀ ọlọ́run ọba láàánú tá a ní ẹ ṣàbòsí nígbà tí èsì ṣàbòsí yẹn tó sì mọ̀ kó fẹ́ ṣe aburú yẹn ó yẹ kó lọ agbára rẹ̀ láti mọ̀ jẹ́ ó ṣe nítorí kó mọ̀ bá a jẹ̀yà tẹ́ ẹ gbọ́ nǹkan tá à ń sọ ẹni ó fẹ́ jalè ní kó tó jalè yẹn ọlọ́run ti mọ̀ pé yóò jalè ṣé ẹ̀rẹ̀ mọ̀ tó bá jalè ẹ̀ṣẹ̀ ló dá nǹkan lọ́wọ́ fi jẹ́ ìyá lórí lórí àbí táwọn rẹ̀ bá lè bá fún ni pé ọlọ́run ti wá fílẹ̀ kan jalè sáájọ́ nǹkan táwọn sọ yìí wọ́n wà ní tó bá rí bí ajẹ́ pé kò mọ̀ nígbà ọ̀jalè tán lọ́lọ́run wàá mọ̀ ìyẹn lọ́fà tọ́lọ́ fi ẹni tí bá ń parọ́ ọlọ́run làánà rẹ̀ torí pé ọlọ́run bò mọ̀ sí lọ́tọ̀ pa ńlọ pátán lọ́lọ́run àrígbé lágbájá parọ́ yọ wá làánà rẹ̀ làánà tó lọ ní alàlùkà àbẹ̀yẹ. ṣé wàá rí àwọn náà wá ní àwọn nǹkan tí wọ́n ń yìnbọn mọ́ nínú Al-Qur'an wọ́n ní ara ń tẹ́ ìmọ̀ wípé lẹ́yìn tí nǹkan bá ṣẹlẹ̀ tán lọ́lọ́run máa ma kọ́ ọmọ àsìkò tó ṣẹlẹ̀ tí a gbọ́rọ̀ mi yẹn wọ́n rí pé a ní sọ pé máa rí òṣó máa torí tí màá rẹ̀ bá so máa kí ló dé tó tún wá jẹ wọ́n yá gba àwọn ṣetán tó sì dá láàánú tó sì mà sí nígbà tó mọ àwọn ẹ̀kọ́ ti kọ́ ọ̀bùn ìtàn kó mọ̀ ṣe mo rò mi ti wọ́n ní pé inú Al-Qur'an ọlọ́run bá sọ pé ìyá alámọ̀lọ́hún man yakhafuhu bil-ghayb ìyá alámọ̀lọ́hún máa ń yà ọ́ fowó bẹ̀rẹ̀ ọ̀yẹ́ mi kọ́lọ̀ ń lè mọ ẹni tí ó bẹ̀rù yẹn kọ̀kọ̀ kó lè mọ tí a mọ̀ pé kó lè mọ ó túmọ̀ sí wípé kò sí kíní o kọ̀ mọ̀ tẹ́lẹ̀ wàmà jà ẹ̀ náà lùkú bẹ́lá tà láti ta aláyá ilá lè ná àlámà ká lè mọ mọ yà tẹ́lẹ̀ ọ̀rọ̀ síwúlá mímọ yà ń kọ́ lè wà láàdúrà yìí wọ́n á ní gbà tí ó mọ̀ sọ ọlọ́run wa ni gbọ́dọ̀ ẹ change kíbla torí kó lè bá àmọ́ ẹni tí ó tẹ̀lé ànábì àtẹ̀tí òní tẹ̀lé bóòlù pé kí ni ẹ ó ní wa máa àwọn àyà yìí nínú Al-Qur'an wọn bí sẹ́yìn àti àyà Tawba wa qul i'malu fasayara Allahu a'malakum gbígbé bá ṣe tán lọ́lọ́run wà á rí wa rasuluhu wal mu'minun sọ ti yé bá so nígbà tí ọmọ ẹ̀dẹ́ ènìyàn bá ṣe tán ni ó mọ̀ pé àwọn ááyà yìí ṣe tọ́ka sí yorùbá ń gbọ́ mi yé so àwọn wà máa sọ wípé ọlọ́run bọ́ ọba tó la rẹ̀ ga lẹ́yìn ìgbà tí nǹkan bá ṣẹlẹ̀ tán ni tó máa mọ̀ bìjẹ̀lìlì hàdìhì àlàyà ẹ dákun ṣé nínú àwọn tí wọ́n ń sọ ṣé wọ́n rọ̀rọ̀ sọ àbí wọ́n máa rọ̀rọ̀ sọ ẹ dá mi lóhùn ṣé wọn rọrọ sọ àbí wọn rọrọ sọ wọn rọrọ sọ téèyàn ọjọ́ bí ẹni pé wọn rọrọ sọ ọfẹ ìjọ bẹ́ẹ̀ wíyàrá kò rí bẹ́ẹ̀ etí òde orí bẹ́ẹ̀ ìlàbìrì pé kálukú wa yìí náà tí ẹni Ọlọ́run ṣe àánú wa pẹ̀lú wípé àwọn aládàáda lè láwùjọ wa aláìmọkànnìyàn aláìmọkànnìyàn wọn kò lọ lórí. torí kí ẹ lọ wọ ẹnìkan tí ọkọ sásùkọrọ bìkan tí ó lọ lọ dáadáa ẹ lọ wọ dáadáa kò mójútó kéwù lọ wá lé kéwù ọsàn lé kéwù kò wáyé dáadáa yọ ara wọn tí wọn ń gbé nígbà tí wà lé kéwù tí àwọn fi kéwù yọ yóò gbowó àwọn ń rà láti náà gbata táwọn bẹ lè kéwù ẹnìkan bẹ ọsàkó lè kéwù nígbà ọsà lọ ọlọkọṣẹ ìṣèkìlẹ yẹn bẹ ọba akọṣẹ tán ó ndị ti ń lówó ọwa wá yá iṣẹ́ ẹjẹ́ na ṣe náà iṣẹ́ lọ dáadáa mọ́ ó ti dà fà padà ní ìsìn lẹ́yìn ogún ọdún ó wá di àbá tó wá ní agbára ṣùgbọ́n láì lè kéwú mọ́ ni o mo wá wò pé tí bá ti rí àwọn tó àwọn wò ní dà lábẹ́ ayé náà máa di àbá àbá àti òpin tó fi sápò lè kéwú ah, tí èsè tí wọ́n pìtàn rẹ̀ fún wa tí èsè ọ̀rọ̀ ogún ọdún àbí ẹni tó kò lè kéwú ní bóyá ninety two àbí ninety three tó wá di two thousand and bíi two thousand bíi ọdún mẹ́ta mẹ́rin sẹ́yìn tó wá dà fa jàlábí àníwọ̀ gidi ní ìsìnkọ́wọ́ gbogbo àwọn ọ̀gbọ̀ tí wọ́n gbà náà gíga àti lajú náà pẹ̀lú a ah, tó ma ti di afa láwọn yìí wọ́n á máa wò pé èyí kan ti ìwọ́ di afa ọlọ́run yóò mọ̀ ọ́ afa àbúkù afa kìí ṣeré o kìí ṣe tẹ́kọ̀ sí ma kí ó ti láwọn èèyàn kan lórí wọ́n rú ọ̀nà àti di ó ti jẹ́rìí kìnnìkan àwọn àdúgbò mi kan wọ́n wá pọ̀ bẹ́ẹ̀ wọ́n mọ̀ wá wá bí jẹ́ ti tuntun kiri. wọ́n fẹ́ ṣe ma máa mú kìí ṣe ní olùdó àwọn ìdílé bá ti tà àti bàbá sí wọ́n wà ní dèmọdé mọ́ṣáláṣí wọ́n máa kírun wọ́n àìjá ṣàdúrà wọ́n máa wá ṣàdúrà àwọn yẹn máa wá pé àwa ti wọ́n ṣàdúrà fún àìjọ máa kírun bí ó sì sọ̀rọ̀ ìdìmọ́ mú wọ́n máa àwọn máa mú ni lè máa mú ni lè máa mú lè máa mú làwọn bàbá wa máa mú nítorí àìmọ̀ kan o gbogbo yẹn ọlọ́run ọmọ ọ̀jẹ́ kí alùsùn náà ọ̀kẹ́kọ̀ọ́ yẹn kò jó ní pọ́blẹ́mù ìbá ṣe àwùjọ ibi táwọn méjì àti máa ń kéwù dáadáa ìwọ́n tó lọ́wọ́ yóò kọ́ ń kéwù nígbà tó bá sọ líláyé tí ó sì fi mọ̀ pé ò nínú kọ́rì ọba ju lọ ó lè ju ni nígbà bá gbé ọwọ́ náà lọ́gà tó ẹ̀rọ máa ń pa wọn gan pé èdè mọ́mú zahabi bí sọ pé tó bá rọ́ọ̀dún méjì àmánà akọ́ṣà ẹ̀ mú eré kọ́ máa sá lọ fún yìí ó ní ọ̀sán méjì inú kọ́ bàjá kọ́ fọ́ mọ́lẹ̀ tó o bá ní ìmọ̀ tó tó bẹ́ẹ̀ ẹ tó tọ́jú mi lẹ́yìn mi tí i kẹrẹ bá kíra ní ṣe wọ́n kó tọrọ yẹn bí ọ̀rọ̀ yẹn wà ń kọ́ gbé kọ́ da tó bá ti lóun fẹ́ sọ̀rọ̀ sí báyìí kọ́ wa sá lọ torí ìgbà tí wọ́n bá da orí ilẹ̀ tán orí ìlú mọ́tò wọn tó fi lọ́wọ́ lọ kọ́nà mọ́jà ṣiṣẹ́ mọ́jà bọ́ tó bá rí bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan tí wọ́n jìrọ̀ ọmọ yìí tó tó dé àwọn nǹkan tí wọ́n jìrọ̀ ọmọ yìí kọ̀ wọlé ẹ̀ẹ́dì tí ò fi wọlé ọlọ́dún alámútáàlà ṣé wọ ọmọ ni kò yí ọ ni anna Allaha ya'lamu ma fi samaa'i wal ardh níbi ọlọ́wọ́n bá mojú ti bẹ́ẹ̀ sọ́mà tilẹ̀ ṣé àwọn nǹkan tá a sọ sókè sára ti bẹ́ẹ̀ sọ́mà tilẹ̀ ní àbí òsì bẹ́ẹ̀ ara rẹ̀ ń ṣùgbọ́n ṣé ẹni tí ọlọ́run bọ́ bá tó láàrẹ̀ ga tó bá lo ìmọ̀ tiẹ̀ tó mọ̀ láti fi ṣe nǹkan kan tí ò yí àwa àwọn ọmọ wa wò pé wáyé ti dé ní ìfèrí báyìí ìmọ̀ rẹ̀ yẹn tóun mọ̀ táwọn ọmọ yẹn yìí tó bá fẹ́ jẹ́ àmọ̀ ńbẹ̀ yóò padà wá fi hàn wá tọ́ba wá fi hàn wá àmọ́ ẹ eh, ọlọ́run lọ́mọ mà ju o ọlọ́run mà ti ń ṣe o sọ̀rọ̀ àmọ́ sọ bẹ́ẹ̀ àbáyé sọ bẹ́ẹ̀ nígbà ẹlòmíràn ni ọlọ́run sọ̀rọ̀ ó gbé ń dá o àsọlọ́ mà ti ń ṣe àsọlọ́ mà táwọn ọmọ pẹ̀lú lágbájá tóbi jọ̀rọ̀ rẹ̀ orí báwọn sáwọn ọmọ ẹdínyàn máa ń sọ bí abá kì í sọ bẹ́ẹ̀ ìlànà sọ yìí pé lìyá àlàmà lọ́hùn máa ń yàkọ́ fún mi lọ́wọ́ yìí mi ìmọ̀ ọlọ́run tó mà nípa ẹni tí ó bẹ̀rù ẹ̀ ń kọ̀kọ̀ ọlọ́run fẹ́ jọ hàn kedere sẹ́yìn náà àwọn tí a ń bẹ̀rù ọlọ́run ní kọ̀kọ̀ yìí tó lọ́ mọ̀ ń pa wọn tí wọ́n fi jẹ́ ní ìbẹ̀rù ọlọ́run ọlọ́run fẹ́ jẹ́ yẹn ìdáná òkòdó yìí mo rò pálá yẹn mi ti yé ọlọ́run bá ní iná àlámà ilá iná àlámà máa ń yẹ tẹ́bi rọ̀ṣúlá mímọ̀ yà ń kọ́lìbò aláàbẹ̀bà yìí àwọn tí ó tẹ̀lé ànábì sallallahu alaihi wa sallam àtàwọn tí ó sàkó lẹ́yìn rẹ̀ ọlọ́run fẹ́ jẹ́ ọ́ hàn sẹ́yìn náà kedere tọ́lọ́ ọlọ́run ti mọ̀ ẹ pọ̀ báyìí bá a ṣe pọ̀ yìí ọlọ́run mẹ́rin kọ̀ọ̀kan ṣùgbọ́n kò yáwó èèyàn ọ yẹ ṣe nǹkan báyìí ẹni tó ṣe pé gbàgbọ́ rẹ̀ nínú ọlọ́run yìí kò débẹ̀ yọ hàn àti ilé fi jẹ́ pé tó bá ti dá lùkẹ́ yà mà àwọn ahlul fatra ara ọ̀nà tó lọ́wọ́ fún gbà díìlì pẹ̀lú ọ̀rọ̀ wọn ahlul fatra làwọn tó ṣe pé rìsáàlà níbi ọlọ́run kankan ọ̀dọ́dọ̀ wọn ti hàn fi kú wọn àgbọ̀n pẹ̀ ẹ̀sìn kankan àti ọmọ àwọn kèfèrí tí wọn ò bàlágà ọmọ mùsùlùmí tí ó ti bàlágà kó tó kú tiẹ̀ táàbì lè wà nídẹ́yìí àfi tẹ̀lé àwọn òbí ẹ̀ ṣùgbọ́n máa kèfèrí tó bá ṣe kó bàlágà ṣe àwọn kẹta kílífù ti wà lórí tiẹ̀ náà tìmọ́ tí ọba ti bàlágà kò sí tàbí kílífù lórí ẹ̀ rọ̀bì táàlì ọlọ́run ní jẹ́yà sófì ẹ̀ bá wà nìsí ṣùgbọ́n ọmọ máa tẹ̀lé òbí ẹ̀ ó yẹ kó máa yẹ jẹ́ kèfèrí dàrẹ́tì ṣùgbọ́n nítorí pé kò bàlágà tó fi kú ọlọ́run ní sàbòsí irú àwọn yẹn àtàwọn tó ṣe pé àwọn kan wà láwọn àlù kan ní rìsálà kankan ọ̀dọ́dọ̀ wọn wọn nílùú wọn sẹ́kù láwọn àlù kan China ṣé kí wọn àgbọn pẹ̀sì kankan rí wọn àgbọn kankan rí pé nǹkan kan jẹ́ sí wọn ò gbọ́ àwọn kan gbáyé lọ bí ẹranko ń tiẹ̀ láwọn àṣẹ́kù bọ́ọ̀bì kọ̀ọ̀kan bí íńtánẹ́ẹ̀tì bá ẹsẹ̀ mẹ́sẹ̀ lọ́dọ̀ wọn ló àwọn ibìkan ń bẹ lórí ilẹ̀ tó ṣe pé àwọn èèyàn ọmọ kí mùsùlùmí wà ń bẹ àìpẹ́ iná tó mọ̀ kí mùsùlùmí wà ń bẹ látara íńtánẹ́ẹ̀tì àtàwọn nǹkan mìíràn láti mọ̀ pé ẹ ṣé kí mùsùlùmí ń bẹ ní eré àbíyì náà láwọn eré àkàn Russia lára àwọn ibìkan táwọn Russia ń lọ tí wọ́n ń rún jálẹ̀ ń ṣe Islam bẹ tó kí gbogbo ara bẹ mùsùlùmí ni wọ́n ẹni ẹ̀kọ́ dẹ̀ máa ń pa wọn wọ́n sàn ṣe Islam. àìpẹ́ yìí látara àwọn ìgbésẹ̀ kan àtọ̀rọ̀ íńtánẹ́ẹ̀tì làwọn yẹn fi wá dìgbẹ́ tí wọ́n pé mùsùlùmí wà ní eré àbáyé ní Russia dára ọ̀ndà Russia ṣùgbọ́n nígbà tó sọ pé wọn ò jẹ́ nǹkankan wọn àtó nǹkankan bọ́ wọn àtó two percent àwọn tí wọ́n darí wọn ẹtí kí ẹtí ẹni sí ó dà gẹ́gẹ́ bí kí gbogbo nàìjíríà yìí kọjá ìlú àwọn ọ̀tọ̀ ọlọ́run kọ́lọ́ mọ́ bá a sọ níbẹ̀ o kálájú ẹ̀ ẹ̀mọ̀kọ alájú ẹ̀ àti ìlànà kọ́ wájẹ́ ìlú mùsùlùmí ẹ̀ dàkútà ni ó mọ̀ pé ẹ̀dìyàn ni mùsùlùmí dẹ̀ àwọn kan wá ń díìlì pẹ̀lú wọn ó ṣe wọ́n ni àwọn náà kàn bá àwọn mọ́sálásí láyé ni o kẹsẹ̀ kí wọ́n sẹ̀sẹ̀ kọ́ sá bá àwọn mọ́sálásí kan láyé wọ́n sì ń gbà mí pé wọ́n lọ. ọlọ́run kò sáà lọ. tọ́yì ọlọ́run bó fi wá ṣe kòǹgẹ́ dáadáa. ohun tọ́lọ́run bó bá tọ́lá rẹ̀ gá táwa ò ọlọ́run bó bá tọ́lá rẹ̀ gá padà fi hàn. sálàyé mi tiẹ̀ so irú àwọn alùpàtọ́rọ̀ bá wọn tí Islam ọba wa dọ̀dọ̀ wọn tíri sáàlà ànábì ọlọ́run kankan ọ̀dọ́dọ̀ wọn bóyá nù àwọn tó ti lọ tó ṣe wí kéjú tó báwọn ọmọ Israel báwọn ànábì wọn ṣe díṣẹ́ káàkiri tó ìsáàlà wọn ọ̀dọ́dọ̀ wọn. mo rò pálá yẹn ti tàbí inú àwọn ìran aláfáwá bíi ìnà tàbí àwọn míì ìran èèyàn míì ti ń bẹ lórí ilẹ̀ táwọn ọ̀gbọ́n pa ìsìláàmù táwọn fi kún tiwọn ìsìláàmù lè ti padà dọ́dọ̀ ọ̀ràn ní ìsìn bọ́ táwọn kan ti kún nú àwọn ìran yẹn táwọn ọ̀gbọ́n pa ìsìláàmù tí náà ti mọ nǹkan kan. sọ ọlọ́run bá sì ní wípé wàá má kunna mu'adhibina ẹtọ àánú rẹ afárọ sọlá àwọn ilé ẹyẹ yà á kọ́kọ́ náà náà ṣe sí náà sọgbà àbíọgbà tọwọ wa dọjọ́ àlùkìyàmà ọlọmọ bó ba tó la rí ká mẹni tó ṣe pé káàdì náà ṣe dọdọ rẹ nu wọn yọ gbà ó sì mẹjì ò ní gbà ọlọmọ bọ ọlọmọ bó wàá nílò yẹn láti jẹ wọn yà yọfẹ jẹ kọ hàn kedere gbogbo wọn wọn kà kún àjọ ni ẹ bá ti kún àjọ bí wọn ṣe pọ̀ tó gbogbo yẹn máa lọ ọ́nù náà ẹ máa lọ ọ́nù náà àwọn kan sì gbéra àwọn sì máa lọ pé ọlọ́run ti pàṣẹ bí ọbẹ̀ fi á sí nu àwọn kan wà wò pé ọlọ́ka máa lọ ọ́nù náà kí làá ṣe ká lọ́ rán sí à tẹ́ ẹ bá ń bẹ láyé náà yóò bá pa yín láṣẹ bẹ́ẹ̀ sì ní tẹ̀lé nu ẹ̀yin ẹ máa lọ ọ́nù ẹ̀yin tẹ́ ẹ tẹ̀ láṣẹ ẹ padà sínú àjànà ṣé ẹ mọ̀ kéèmọ̀ yẹn ọlọ́run ti mọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n padà fi hàn kedere lọ́lọ́run fi nílẹ̀ aláyàkúnà lè ná sí aláàlọ́hì hujja ẹ wá máa wá rí àwọn àpèjúwe ìmọ̀ yẹn anábà Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́mọ sọ fún mi wípé rúùlù àwọn báyìí out wọn à ní ṣàǹkó náà o si ọlọ́mọ àjíṣẹ́ ó sì ní kó sọ̀rọ̀ kí wọ́n gbà tiẹ̀ ó sì tó stéèjì kan ó sì sọ fún káwọn kan wọn oni tabbati yada abi lahabi wa tabb sọ̀rọ̀ abúláàbì yìí ọ̀tọ̀ ni ọ̀nkọ ẹni ọ̀gbà ànábì ni o sallallahu alaihi wa sallam lọ yọpọ̀ nítorí pé sayasla naran zata lahab ọ̀rọ̀ tiẹ̀ ti parí ọ̀wọ̀ náà kò sí bẹ́ẹ̀ sí lè gbìyànjú tó lórí ẹ̀ kò ní gàsílà torí pé ìmọ̀ ọlọ́wọ́ bá ti ṣáájú pẹ̀ tẹ́lẹ̀ yorùbá láyé mi ti ọmọ bó ṣe ní káwọn àlejò ọlọ́run lọ́mọ jíṣẹ́ ọmọ ẹni tí wọ́n gbọ̀n ẹgbẹ́ àtẹ̀jọ́ ní gbọ̀n ẹ̀ ìrùpá àlọ́mi yé so ọlágbára kọ́sọ́ yìí kí àwọn kẹ́kọ̀ọ́ máa lọ́dún náà àwọn kẹ́kọ̀ọ́ máa lọ́dún àdìgánná ṣùgbọ́n tó bá ṣe bẹ́ẹ̀ ẹ lọ yí àwọn kan jẹ́ ọjà yìí òjíṣẹ́ lọ jíṣẹ́ fún wọn kí wọ́n bá ní ọjà lórí ọlọ́run sọ̀rọ̀ yẹn ń yé wa báyìí lóbi jẹ́ ọjọ́ yìí pé kọ́lákọ̀ ìlọ́kọ́ bíẹ́ẹ̀lì ọlọ́run ẹ̀dá pẹ̀lú mà ọlọ́run bọ́ bá rẹ̀ ga ó sì mọ̀ nípa àwọn alámọ̀tán ọlọ́wọ́n ọba yìí ṣe ọba aláìmọ̀kan tọ́yìn tó bá rí bẹ́ẹ̀ tó bá ṣe wípé ìmọ̀ ọlọ́wọ́n ọba ọba tó láàrẹ̀ ga ó so mọ́ gbogbo nǹkan pátápátá síwájú bíbẹ̀ ìgbà tí ń bẹ àti ìgbà tí ò ní bẹ mọ́ gbogbo àwọn ẹ̀dá tí mo rẹ̀ wá sọmọ́ tó mọ̀ wọ́n yìí wàkọ́ dárọ̀ láhùn akọ̀dà ọ̀ọ́ wàkọ́dárọ̀ láhùn àkọ́dárọ̀ gbogbo wọn lọ́lọ́run á ṣe ìpè gbogbo fún ìpè gbogbo ní kọ́dárọ̀ gbogbo wọn lọ́lọ́run ṣe ìpè gbogbo fún ṣé wàá rí pé kì í ṣe ọkàn làbà fi gbé ní jamu oníkọ́jàrọ̀ láhùn àkọ́dárọ̀ ọlọ́run ṣe àwọn ìpè gbogbo fún wọn ṣé ẹ wá rí àwọn ìpè bùbù yìí tá a fa àwa sọ yìí ó kó àwọn kankan sínú alákọ̀ọ́kọ́ ni wípé pé ọlọ́run bọ́ba tó láàrin ga ọkọ̀ dárọ̀ àkọ́dá fáwọn àkọlùkọ ẹ̀rí rẹ̀ pọ̀ ní Al-Qur'an inna kulla shay'in khalaqnahu bi qadar gbogbo nǹkan tá a dá pátápátá gbogbo nǹkan a dá pẹ̀lú kádàrá sálàyé mi ti gbogbo nǹkan pátápátá la dá pẹ̀lú kádàrá wa khalaqa kulla shay'in faqaddarahu taqdira ọlọ́run ni òun ọlọ́run ọba dá gbogbo nǹkan tẹ́ gbogbo yín pé faqaddarahu ẹ bá àwọn ọmọ ìṣẹ́ ẹ jẹ̀dá o. wa qaddarahu taqdira ó tún ní sábẹ̀ ìsìnmọ̀ rọ̀bì káyé àlà aládé ẹ̀kọ́lákọ́ wàládé kọjárọ̀ tó bá rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ pé ọlọ́run bọ̀ bàtọ́ la rẹ̀ gà kọjárọ̀ lìlọ́ọ̀lìkì àkọ́dárọ̀ kìí ṣe ní tí mùsùlùmí máa bójú wẹ̀yìn lórí ẹ̀ lìkẹ́sọ̀rọ̀ ti nùsùn sí wá rí dá àlà àwòfin ìdálẹ́kà torí pé àwọn ẹ̀rí tó wá lórí rẹ̀ ọ̀pọ̀ sótìyẹ́sì tọ́yìn ṣé wàá rí kíkọ̀ dárọ̀ àkọ́dárọ̀ yìí ó láwọn mọ̀rọ̀ ọ̀hìn ó sì láwọn tó so mọ́ kó tó di pa sọ̀rọ̀ ní ti ń jẹ́ kádàrà gan ó yẹ ká mọ̀ tùmọ̀ kí ni ń jẹ́ kádàrà kádàrà kádàrà kí ni ń jẹ́ bẹ́ẹ̀ ó yẹ ká sọ tùmọ̀ tí aláyé mi ti pé tí wọ́n bá ní kádàrà nínú ẹ̀sìn kí ni àgbà lérò ṣùgbọ́n ká tó sọ yẹn kíkọ̀ dárọ̀ àkọ́dárọ̀ fáwọn ẹ̀dá ó kó àwọn kankan sínú alákọ̀ọ́kọ́ تقدير ما به تمام خلقهم تقدير ما به تمام خلقهم بحيث قدر لكل مخلوق خلقة يكون عليها إنتم إليه ni ọlọ́run ọba ó ti pè gbogbo bí ẹ̀dá ẹnì kọ̀ọ̀kan ó ti rí ṣé ẹ rí bá a ṣe rí tó ju wáyà bọ̀ síra wa tí gíga wa kúkúrú wa tí ọ̀bá ara wọn mu kì í ṣe èsì ló ṣe o ara pè gbogbo ọlọ́run báwọn kan ni wá ṣe rírọ̀ gbọ̀dọ̀ táwọn kan ti ń rí kì í kò ṣe kó ṣe èsì kì í ṣe èsì ló ṣe mo rò pálá yẹn mi ti ara tàkọ̀dírù. ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ ga ni ọlọ́run ti gbé kílkọ̀ kalẹ̀ tó yẹ pé yẹn bẹ́ẹ̀ lẹ́nu kọ̀ọ̀kan o ti rí ilá àfihàn rí ń gbà mí òbí méjì tó ga wọ́n lè bímọ tó kúrú ṣé náà ibẹ̀ kọ́ wàá rí táyà àti kẹ́hìndé ga tí kẹ́hìndé ti kúrú tí tún lára wọ́n ní máa ń nù yàrá náà torí pé takùdí ìrù ọlọ́run fóun bọ́lọ̀ ṣe fẹ́ kó rí ẹ rí àwọn mi àìdẹ́ntìkà ẹ ní dátà yìí mọ̀ yàtọ̀ ni ìyá wọn kọ́ máa sọ mú òwú mọ́ wọn lọ́wọ́ ni kí wọ́n bá dàrú lójú wọ́n wà dáadáa yóò fò òwú pa sọ́wọ́ kan òwú fò sọ́wọ́ kan káwọn mọ́ bá dàrú ó sì dáhùn dá bá ti wọ́n ní wọn bá ń dàgbà lọ wà lára ó lè jẹ́ pé wọ́n fẹ́ gàdúrà wọn lọ títí ó lè jẹ́ pé kinní kan tẹ́ ẹ pé lẹ́yìn rẹ̀ tí ẹ̀sẹ̀ mọ sọ fún bàbá wọn ní wọ́n ṣe ta ìwà àdùkẹ́ ìdè kọ́ ni òun ni ìyá wọn ní ọ̀dọ̀ wọn <laughs> ó ń bẹ sọ́pọ̀ o bí ẹlẹ́sìn ìta yà àdùkẹ́ ìdè mi tí wọ́n bá sọ fún ọkẹ́gbẹ́ àtàbúrò ní ẹ̀gàn ó ní wọn ọ̀tá kí ni fíbo ní tó ń bọ̀ táyà àdùkẹ́ ìdè mú ṣé wọ́n tan ni torí kọ́ lọ́mọba lọ́kọ̀ dárọ̀ ọ̀bẹ nípa kò tiẹ̀ mo rò wá àjọ ara pé ọlọ́run kádàrá ni ó wu ẹlòmíì bíi kó dúdú bíi ó ní ká àwọn tó bá dúdú máa ń strong kì ọlọ́run wá jẹ òkùnkùn ọ̀fẹ́ dà fún ibẹ̀ ẹlòmíì sì ti dúdú tó wù bí kó pupa débi pé tó lọ fowó ra kírìmù yọba dá láwọ̀ méjì èèyàn mi kàn bẹ̀rẹ̀ sáájú àmì yóò ní ah ẹ̀rí àwọn ìjọba ti pupa báyìí problem tó òun bá ti yànnà báyìí òun máa ń òun kà máa ń níyàn lára ní àyè jẹ́ bí o ṣe máa sọ̀rọ̀ kẹ́ ẹ jẹ́ dúdú ah, àwọn àpàkẹ́ òun ẹ̀ nẹ̀yìn láàbí tiwa ẹ kí ẹ mọ pupa yìí gan wàhálà ni pupa alẹ́ lómi sì wá lé kiri tó fi dàyìn rí lórí mi musu ẹsẹ̀ orí ìka dúdú ẹbí ẹsẹ̀ pupa lórí lójú ẹ̀ yánmọ̀yánmọ́ ẹlòmíì ti bóra bóra bóra débi pé ẹfẹ̀ lè máa rẹ jẹ tí ó máa jóná tẹ́rí tí irú rẹ̀ ó bá dúdú padà kò wá ní dúdú báláìsì kò ní báláǹsì lọ ẹ dákun ọlọ́run bọ́ ọba tó láàárẹ̀ ga ara takùdírù rẹ̀ ni pé kọ́dàrọ̀ lè kọ́lìkà kọ́dàrọ̀ ó ti dá ìpè gbogbo ẹnì kọ̀ọ̀kan ẹni tí ó ga bí ó sì ga tó tí ó jọ mìíràn ó ti kọ́dàrọ̀ rẹ̀ ẹni tí ò ní ga bí ó sì kúrú tó ó ti kọ́dàrọ̀ rẹ̀ ẹni tí ó sọ̀dá ẹni tí ó gbẹ ẹni tí ó rí bákan ọlọ́run ọba ti mọ gbogbo ẹ̀ oyún tí ó dúró ọmọ eléyìí tí ò ní dúró ọmọ eléyìí tí ó bí lódìdí ọmọ eléyìí tí wọ́n padà jábọ́ ọmọ ọmọ tí wọ́n fọ́jú láti inú oyún ó ti mọ̀ eléyìí tí wọ́n yájú lẹ̀ tí wọ́n yẹ kó ẹsẹ̀ ní olóhùn fẹ́ mú wáyé tí wọ́n torí rẹ̀ tí wọ́n ṣe léṣe ọmọ ètí wọn ò ní ṣe léṣe ọmọ lọ́lọ́run fi ni ẹ mọ̀ wò ó ní Allahu ya'lamu ma tahmilu kullu untha ẹ máa wò kọ́sọ́ kí ma tahmilu al-mar'a ó ní ma tahmilu kullu untha gbogbo ntọ́jà bò onye tí má ti ń bẹ enye ẹ̀yẹn ọlọ́mọ kúlù ń sá kìí sọ̀rọ̀ o gbogbo nǹkan ohun tó wa nínú okun ẹ̀ ọlọ́run arhamu wa ma ohun ti ń dínkù ninu àpò ibi ti n wálẹ̀ oyún mi tí ma máa wálẹ̀ tí ó máa rí jẹ oyún mi tẹ́ẹ̀dì jọ́kọ̀ wá stagnant tí wọ́n á ní kò develop àfi ká flush ọlọ́run wà má tẹ̀síláàd oyún tó dúró tí wọ́n á yí padà tọ́jà náà tó a tó di alákọ̀ tó di mọ́tòkọ̀ fọ́kàsáwọ́ nínú ìdọ́ màláhàmá tó máa ń ṣáná wọ̀ kọ́lùkọ́ ọlọ́run gbogbo ẹ̀ mọ́ ma Allahu ya'lamu ma tahmilu kullu unsa gbogbo tí obìnrin kọ̀ọ̀kan ń gbé sínú okùn ọlọ́run ni mo mọ̀ ọ̀nà tó fún tí ò sí ní tó lè gbàbẹ̀ kọjá ọlọ́run bó sì ní nǹkan gbàbẹ̀ kọjá tọ́ba wa lọ tí nǹkan bá wà ń wọ bẹ̀ tá a bá ń jẹun ṣé mo kọ́ ọ̀tọ̀ níbi tó ń jẹ àtọ́mí ń gbà ọ̀tọ̀ níbi títọ́ ń gbà jáde ọ̀tọ̀ níbi ó sì sarajọ nínú okùn àwa máa tọ̀ ọ́ jáde ò ní tọ́ ń tó dúró sára rẹ̀ dànù bóbìnrin ṣe wulẹ̀ kọ́ máa yàgbẹ́ tó kọ́ máa lo fìlàjì kò ní í ya ọmọ má bẹ̀ ṣé bẹ́ẹ̀ ni àyè bẹ́ẹ̀ kọ́ ojú ọ̀nà tiẹ̀ ọ̀tọ̀ ni bó wá ṣe wulẹ̀ kó rí bí ó ṣe lóyún bí ó wálẹ̀ bí ó rí bí ó ní rí bí ó dàgbà sókè bí ó ní dàgbà sókè ọlọ́ọ̀ni gbogbo ẹ̀ mọ́ màá ẹ wá ìdí tó fi parí ẹ̀ ni ó ní wàá kó lo ṣe ìnáyìndà hó gbogbo nǹkan kọ̀ọ̀kan lọ́dọ̀ wa ló ti lódù wọn. sẹ́ẹ̀rí ìṣòdù wọn gbogbo nǹkan yẹn àárọ̀ ọ̀nà tọ́lọ̀ ń gbà kádàrà ni. ilé afi máa ń sọ fún yàwó pé títí ǹdí bọ́lọ̀ ń ṣe dá ọ yẹn ni yóò fi fà bínú fọlọ́ yóò fà bínú látọ̀dọ̀ ọlọ́run torí pé tàbíyìrù khalqillah wa tàbíyìrù taqdirilla ọlọ́run tó dá ọ báwọn olómọ̀tì tó fi dọ̀ ọ bẹ́ẹ̀ nàbí máa ń sọ fáwọn obìnrin bọ́ ọba kúrú má wọ bàtà gíga kò bá sílámù má wọ bàtà gíga má fi èké ọkùnrin torí ìjọba bọ́ bàtà gíga ẹ̀ lẹ́kọ̀ọ́ wá dún sẹ́gbẹ̀rẹ̀ torí bí òrèbè yóò ní báyìí kọ́ ló ń ṣe rí ọjọ́ tó ń fẹ́ fi ọ́ wàá lọ́wọ́ àdé má wọ bàtà gíga tí wọ́n á rí ọ wípé òrèbè ni ọ ọlọ́run tó dá ọ lórí òrèbè ọ fáyìn jẹ lómi ìtọ́já gáàrún lọ tí ó padà máa tẹ̀ láì ti débì kan síbẹ̀ ní àbí bẹ́ẹ̀ kọ́ ẹlòmíì òní sí débi kan yóò ti mọ kápò láyé òkú ọlọ́nà lọ bẹ́ẹ̀ ẹ dákun inú òun àtẹni tí ó wá jó ìwọ lọ́sàn ṣùgbọ́n náà tó tẹ̀ náà tó tún jẹ́ pé títẹ̀ ẹwà tún ni àtẹni ọtẹ àtẹni ọkúrú àtẹni bó ṣe tó o bá ilé dúdú bíi táyà mọ́tò bọ́ọ̀lù ṣe ní ọmọ rí nu ó wá wá kọ́ wá òrì kọ́ máa dán gbìnrin wọ́n ni pe black and shine kódà yẹn black and shine ó dúdú yóò sì máa dán ni. èèyàn èyí yọ̀bù ni tó o bá ti yọ̀bù ọ́ fàyìn torí pé làkọ́jọ́ kọ̀ọ̀lá kọ́nà ìsáná fi àṣàyí tapọ̀ yìí níta nìkan rí tó ní ọ̀dà òun ní ọmọ adẹ́lómi lọ́rùn ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ọ́ òun lẹ̀gbà ẹlẹ́gbàá tọ́ba rí bẹ́ẹ̀ gbogbo à ń lo gírímù tẹ̀gírù kọ́lìkì lánìí o à ń lo gírímù caroline caro white àwọn tẹ́mi máa ń bẹ́ẹ̀ nù ní ìdáàmú ọmọ gbogbo kọ́ rẹ̀ ni o tẹ́ẹ̀fì ń dọ́gbọ́n sí i tí cancer tí skin cancer bá gbẹ́ ẹlòmíì mú yóò sábà mọ́ àwọn yẹn wá kéré o àwọn ìjà ń fi sọ́jú rí kọ́ rẹ̀ ti wà o tí wọ́n ní wípé àwọn fẹ́ sanra tàbí ká máa lo oògùn máa wú máa wú sẹ́kù àwọn kankan bẹ́ẹ̀ máa wú máa wú ẹ̀kẹ́ wà wú báyìí bí pọ́npọ́ọ̀fù ẹ̀kẹ́ wọ́n rí bí wọ́tàmẹ́lọ̀ lójú òní bára wọn mú máa wú máa wú ẹ máa wú ẹ tún máa wú nǹkan o sẹ́yìn kí àwọn dókítà sọ pé kò dá kéèyàn sanra kò dá téèyàn bá ti kó nfẹ́ sanra púpọ̀ kọ́dọ̀jọ́ máa kọ̀ǹtró rẹ̀ ṣùgbọ́n mind you tó bá fẹ́ kọ̀ǹtró sísanra rẹ̀ ó gbọ́dọ̀ kọ̀ǹtró rẹ̀ naturally tó o bá yẹ lè fi nǹkan máa kọ̀ǹtró rẹ̀ ó wà láti ní kan wà tó o bá sanra tó o bá gbé mọ̀jọ́ sanra yóò bóyá kò máa lo oògùn kó o lè máa jò nítorí lọ́n da ọ̀fẹ́ jíjẹ heart ló ń kọ́ lẹ́tà sí àìsàn ọkàn ní jẹ́ bẹ́ẹ̀ kódà kó ní lọ máa mú owó ìrora o tí ẹ bá tàbá tó dàgbà sókè ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ tẹ bá fẹ́ jẹ wọn á jòrò tẹ́ bá ra ráìsì ní sàwọn tẹ́ bá ti gbé ráìsì fún yín ìlàjì orógbó ẹrẹ wà bẹ́ẹ̀ agẹ́làjẹ sí torí pé ẹran tí ọ̀rà tí kì í tọ́ jẹ wọn á ẹ̀sùn ẹ̀ ti pé kó fún sí lórí á rìdíùsì pààtì yẹn mo rò pàlàyé mi ti bẹ́ẹ̀ náà ni ní tọ́kì mo mọ ti méjèèjì yẹn ó kéré lóúnjẹ tó jẹ ń bẹ̀ kì wọ́n bọ̀ fi wọ́n gé òròmbó ẹ̀rẹ̀ ṣùgbọ́n àní sọ pé kó o wá lọ ra ìgò òròmbó ẹ̀rẹ̀ kọ́ ọ máa gbé mu torí òrombo ẹrẹ máa bọ̀ ọ̀nà pàtì so wọn á wá fi sínú oúnjẹ so yóò lè kọ̀ntró fat tó wà lára rẹ̀ tó bá fẹ́ ra mílíkì abọ́ fẹ́ ra wàrà nísàdí wọ́n ti sọ fún ọ pé eléyìí kò sí fat kankan bẹ̀ wọ́n ti yọ ọdún fat bẹ̀ kú eléyìí low fat ni díẹ̀ wà ń bẹ̀ ó kéré eléyìí full fat ni wọ́n tó bá fẹ́ yọkùn wálé ìyẹn ló mọ̀ mu tó fẹ́ rí pé kọ́lé ní orí bàǹbà ọba àwọn adélé tán kọ́ mọ́ lè dára gbé wàhálà àtọkọ rẹ̀ sí i ètí mo fẹ́ lò bẹ́ẹ̀ ni pé ó natural báyẹn ṣùgbọ́n kọ́ ló wá dọ̀lẹ́ tó sanra kó o lọ sáfẹ́ tí ń rìn ni kí wọ́n wá kọ́ra kú ònú rẹ̀ ọ̀ ń lọ nù ọ̀ lọ díẹ̀ díẹ̀ nù ọ̀ para rẹ̀ bẹ́ẹ̀ náà ni kó o ti ní kọ́ ọ̀sáfẹ́ sanra ọ̀ ń kọ́ lẹ́tà sáwọn àìsàn torí pé látàbí dílẹ̀ lẹ́kọ̀ọ́ ìṣẹ̀dá ọlọ́run kò sí yí mo rò pé àjọ mi tó bá rí bẹ́ẹ̀ ara tẹ̀kọ̀dí kíkà dára ó ní kọ́ lọ́wọ́n bá dé mi àti yín bó ṣe dá wa yìí tá a jọra wa tá a bára wọn mu bó ṣe wúlò tọ́lá bá ṣe wá ní bákan ló ń ṣe dáyà àfi kéèyàn gbà fún pé bó ṣe fẹ́ dá mi tiẹ̀ ẹnìkan wọ́n lọ ní ohun ọ̀sán ara tó ibi ohun ọ̀yọ́ tó pé òun fẹ́ yọ̀ di four million ló fi ṣe sọ́jú bí fóònù wọn lọ di sí bọ́ọ̀rọ̀ àwọn dì sí ń dìní four million ní ìdìtọ́ lọ fún ọ lọ́fẹ̀ẹ́ mi àtà ọ ò lè pé four million ọwọ́ afẹ́ dídì rẹ̀ ó tóbi four million àwọn obìnrin míì wọ́n lọ sí plastic surgery torí pé wọ́n fẹ́ kí ibìkan nu ara wọn kó tóbi tàbí ibìkan nu ara wọn ó ti tóbi jù kó kéré four million five million six million bí ẹ ṣe máa sanwó nù o ajẹ́ wíkẹ́ àwọn nǹkan tó lọ́wọ́ bá fún àyè tó sì rí rẹ́gí bó ṣe fẹ́ yẹrí pé kìí sowó kékeré ní ìrọ̀pá gbọ́mi yé ṣé ẹ mọ̀ pé kìí sowó kékeré nígbà tí tì í bá jẹ́ four million èló lórí ọ̀jẹ́ ibẹ̀ lọ́pọlọ wà bí ti ṣe wùlé wùlẹ̀ kó tóbi tó bẹ́yìn ọba lè dọ̀rọ̀ sọ ìbànújẹ́ rẹ lè pààyàn lé ayé síbẹ̀ náà ibẹ̀ kọ̀ pàápàá tó bá jẹun tó lè sọ̀rọ̀ rí ẹ èló lọpọlọ jẹ ìgbà sí di lásán léègbé tó bá rí bẹ́ẹ̀ ara àkọ́kọ́ nínú ọ̀nà taqdir sáà gbọ́ mi yé o tá a sì gbọ́dọ̀ sọ́ra níbi mímọ́ ayé padà wọ́n máa kó nǹkan mọ́ sẹ́yìn lórí abẹ́ gbin kan ẹ̀ mọ̀ ń pa pímpùsì ni ó ń jìbìtì ni ó pímpùsì kù ọ ìsẹ́yìn invite pímpùsì ọ̀fẹ́ gàásì ọ̀fẹ́ kúrúsì ọ̀fẹ́ sanra ọ̀fẹ́ rí bákan bọ́ọ̀lù wọn ṣe dá ọkàn sí rẹ̀ ẹ̀ ń ṣe tọ́lọ́ bá ti dáhùn bákan kéèyàn gbà fọlọ́ lórí ẹ̀ kó wá máa mẹ́ńtẹ́ ó gbélé ayé pẹ̀lú àlàáfíà àlámọ̀ yìí ni ó sì dá ẹ̀dá áfíríkà kún àwọn èèyàn ní láì kéèyàn ó tẹ̀ mọ̀ pé àwọn èèyàn kan ń bẹ ọba àwọn aláyé ni síbẹ̀síbẹ̀ wọn ò ní gàgàrú mọ̀kan wọn ò fa owó òní ni o ọlọ́run wàá dà wọ́ wàá dà bọ̀ ẹ̀yìn kan ẹ̀kẹ́rẹ́ ní dẹ́gbọ́rọ́gbọ́rọ́ ó súnmọ́ bọ́lá àwọn àbúrò tí wọ́n ti rú mi amúradù ni ẹlòmíì sì ni kò ní ti pé fifteen sixteen láti rí ọgbọ̀n rẹ́rẹ́rẹ́ kò ní fa o kò ní ṣèkéde kò ní fa torí kí bọ́lá ń ṣe fẹ́ dọ̀hún tiẹ̀ bọ́dá rẹ̀ tí ò fún kọ́ èèrò kọ́ ọgbọ́n mi yé o bọ́dá rẹ̀ tí ò fún kọ́ nígbà tí ọlọ́wọ́n bá kọ̀ wúkọ́ fún bọ́dá rẹ̀ bàbá ẹlòmíì ò ní rúgbà ọlọ́wọ́n sì dàrú gbà mọ́ wọn àlùfà ẹwọ kẹ ìbò làtọ wa gbé ọ̀rọ̀ lọba ìbọrọ kan lára ń sọ èmi kọ́ o tẹ ẹ mọ kí n tà ń sọ ni kí bọlọ ń ṣe dá wa ẹ wá lọ máa wò tí ẹ bá ti yẹn gbẹlẹ yọ ọmọ fẹ yọ ọmọ náwó díẹ̀ díẹ̀ o ẹ wá mọ ìwò ibi téèyàn wá ń fa nínú irun gbọ̀n yẹn yóò tẹ̀yìn kúrò níbi gbogbo ara yòókù sẹ́yìn bẹ́ẹ̀ ni ayé ẹ̀kọ́ yóò àyà torí pọ̀ fẹ́ẹ́ sẹ́yìn ìṣẹ̀dá ọlọ́run tó bá fi tọ́lọ̀ ń dá lẹ̀ síbẹ̀ ìsàlẹ̀ rẹ̀ tó o bá ti ń fa tàbó ń gé àbó òfin ṣe mistake yọ ibẹ̀ ó wà á dáyà tó pé ah, ẹ wo ibi ó wà á rí pààrọ̀ pààrọ̀ bí ẹ̀yẹ pọ̀ lọ́jọ́ ti rí ọlọ́run kan sọ àlùwà ẹlẹ́kejì nínú àwọn ọ̀nà tí wà kọ́ dárọ̀ láwọn akọ̀dá ẹ̀dẹ́ ọmọ Jews dé délẹ́kọ̀ erépa ni wọn ti ṣe erépa ṣe erépa ṣe erépa ẹ̀dá kò sáájú ọ̀gá tí mo sọ yẹn yìí ẹlẹ́ẹ̀kejì anna makọdirọ makọdirọ makulukọti mọkọdarọtun fi sifaati lati takuna aleha makulukọt minal gọrọ izi wal ahwal iye wọn làwọn fọ sábà máa ń pè ní àlàárọ yóò yẹ yín nìyí sẹ́ẹ̀rí pé sẹ́ẹ̀rí bá ṣe wà ń bì sẹ́ẹ̀rí pé ojú tá à sọ lẹ́ẹ̀kan ọ̀rọ̀ structure ni ṣé bẹ́ẹ̀ ni àyẹ̀wò ẹ̀kọ́ ọ̀rọ̀ pupa structure yẹn àwọ̀ nìyẹn gíga kúkúrú ti gbogbo ọ̀rọ̀ ṣẹ́kìlì ní gbogbo ẹ̀ síbẹ̀ náà ibẹ̀ kọ́. àwọn kẹ́kẹ́ tó wá ń bẹ tó ṣe wípé ọlọ́run ọba ọba tó láàárẹ̀ ga náà ló dá tàfà sí ìlú ẹ̀ ọ̀kan nú ẹ̀ ní algoroiz goriza ẹnì kọ̀ọ̀kan òní bara wọn tọ̀bí àní ń jẹ́ goriza goriza ẹnì kọ̀ọ̀kan òní bara wọn ẹlòmíín bẹ yóò wá hot tempered àfi kẹ́ ẹ̀ mọ́ fún un ẹlòmíì ń bẹ yóò tutù tí ọ̀dà sùúrù rẹ̀ gan yóò fẹ́ di sùúrù ọ̀gọ̀ bọ́lá ń ṣe dẹ́ ẹlòmíì yẹn ẹlòmíì yóò máa rìn báyìí bí ahọ́nú hẹlẹ̀ ayọ́mẹyẹ ẹlòmíì sì ní láìsẹ̀ pọ́ fẹ́ fò yóò sá máa bẹ́ bí sódà rẹ̀rísọ̀ oníbàárà wọn mu ẹlòmíì ń bẹ ọlọ́wọ́ ní kí orí ìrì ó pé tí ọ̀dà ṣùgbọ́n tí ọba kọ̀ nǹkan lẹ̀ ẹ̀ lè mà kórè ẹ̀ pé torí tó bá sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ ní bá ti mú ẹlòmíín sì ń bẹ ẹ sáà ní ọmọ sọ̀rọ̀ lásán ẹ mọ̀ ọkọ̀ nǹkan lẹ̀ wẹ̀ níbi ìtọ́kọ̀ka ṣùgbọ́n ọ̀rọ̀ sísọ ọlọ́run bá fi rọ̀ ọlọ́run ara kádà rọ̀ ọlọ́run yá lágbájá mọ̀ kí ó pọ̀ kí ló fà á ah, kí ó tọ́ lọ ni ọ̀rọ̀ ọlọ́run lọ́fẹ́ jẹ́ ọmọ kí ó ilé kí ó bí tọ́ lọ àyẹ̀mọ́ yà wọ́n tọ́ lọ́bẹ̀ tí wọ́n mọ̀ kankan ọlọ́ ilé kí ó bì kan ilé kí ó bọ̀ ṣé ilé kí ó ní máa ń fún yàn kí ó wà òun náà lè nípa tiẹ̀ òun náà lè nípa o ṣùgbọ́n kì í ṣe èèyàn ni ó fọ. kórí èèyàn pé kórí èèyàn ọmọ pé kí èèyàn ó jẹ́ tó onílára oní ìgbónára onínú fùfù gbogbo ẹ̀ ọlọ́run ṣé wàá rí tá a bá lè gbìyànjú ká sọ ọlọ́run ọba ló dá lágbájá bẹ́ẹ̀ tá a bá mọ̀ fún wà lọ́yẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ilé òní máa dàrú torí pé olórí lè dá wọn bá kankan mọ́ dáyàwó rẹ̀ bẹ́ẹ̀ tó o bá wà mọ̀ fún pé bọ́ọ̀lù ah, ti nù yóò kó lè o yóò kó o nígbà bá fẹ́ mi tán ló máa wọ kan yẹn tá a sọ̀rọ̀ rẹ̀ ó kéde nìkan náà lẹ́yìn irun gan wàhálà lẹ́yìn pé yàtí lónìí tètè dáná oúnjẹ tẹ bá sì fún kò ní gbọ́ ìwọ kò ní gbọ́ kò tún ní kí ọ̀rọ̀ rẹ tiẹ̀ wájú wájú kó tó bẹ jẹ níbo ló tún lẹ́yìn lọ. a gbọ́dọ̀ mọ àwọn nǹkan fúnra wa wọ́n ní mọ̀ wá fún oníwà òun ní ń jẹ́ ọ̀rẹ́jọ̀rẹ́ fún oníwà ní pé bọ́ọ̀ mọ̀kọ́lọ̀ ń lọ ọmọ mọ̀kọ́lọ̀ ń lọ dà wa fẹ́ láàyè ó mọ̀ àti tún ẹlòmíì bọ́lọ̀ ń ti dànù bọ́lọ̀ ń ti dànù lẹ́sìn fi mú àwọn kankan wá láti máa rẹ́gúléètì àwọn ọ̀rọ̀ ìsìn yẹn tá a padà sọ̀rọ̀ lọ yìí wọ́n ní ìsàyàn ní bára wọn kò lè bára wọn mu ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wá gbé àwọn kankan kalẹ̀ tó ṣe pé òní ọmọ afa táwọn kankan fi máa lékún táwọn kankan fi máa lékún ẹlòmíì bínú ẹlòmíì máa bínú débi pé ọ́nà ìsìn gan o ṣùgbọ́n tó bá bínú ó lè bá gbígbó dáadáa tó ṣe jẹ́ ẹlòmíì sì gàn débi pé nítorí yóò bínú báyìí wọ́n tó lè máa fà létè kan tó tutọ́ sí. ọlọ́run lọ́dà kálukú bẹ́ẹ̀ ọ wá ní na ọmọ rẹ pa nítorí pé ah lágbájá gan wọn mọ̀ sì mọ̀ ọjọ́ yá péré yóò wá lù pa mọ̀ lù pa ọkọ̀ lẹ́kọ̀ọ́ tó bá yẹ ọkọ mi ọkọ̀ lẹ́kọ̀ọ́ tó bá yẹ ọkọ mi mo rò pé àjọ mi abẹ́ bẹ́ẹ̀ náà láti wá mọ̀ mú iná sáyà kó ń làṣàtà ẹni tọ́lọ̀ mọ́ bọ́ ni pé irú nǹkan báyìí ni ó bá tọ́ bí ara mi tí ó sì yé yéké irú eléyìí tí ó bá tiẹ̀ mu ni á wàá mọ̀ fúnra wa bẹ́ẹ̀ ẹ wo bọ́ọ̀lù ń ṣe pín wa láyé àwọn kan àwọn ní àtò búlọ́ọ̀kù wọn kò kàn wọ́n ra wọn wẹ́dà ń bá mi sáwàdọ́ ni ẹ̀ ẹ wá bá ti ṣe tiwọn ní tán ní ìsìn ọkọ àwọn bíríkì àtọ́ máa fi yèpẹ́ sí àwọn yèpẹ́ àwọn ohun tiwọn yé ni wọ́n wọn máa bí ìpè sí bíríkìlà ló wù sàn pé iṣẹ́ ìta ló le jù etí mo fẹ́ lò bẹ́ẹ̀ ni pé àwọn kan ní àtọ̀ àwọn kan ní àkàn ọparun àti pákó àwọn kan ní ntorin àwọn kan wà dà nǹkan sí nígbà wọn bá wá sí gbogbo ẹ̀ àwọn kan wà kọ́ra àwọn ọjọ́ mẹ́rin pé alif báà náà ṣé ọ̀tọ̀ọ̀tọ̀ kọ́ ni iṣẹ́ kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni bọ́ ọ bá ṣe yà síbi eléyìí tí o ṣe tiẹ̀ ọkàn máa dààmú ni bóyá ọ̀n padà bọ̀ sá ẹlẹ́mìí ti kọ́ iṣẹ́ tó méje o ti kọ́ sí oríṣiríṣi o ti kọ́ fíkìlà o ti kọ́ sí ẹyin o ti kọ́ fíkìlà o ti tẹ̀ o ti ta o kan ló ti tẹ̀ ta kan. ó ní tọ́lá wọn bá ti kálukú ibi tó darí ẹ̀ sí torí pé ọlọ́wọ́n bá ti kádàrá gbogbo nǹkan ẹ̀yin máa rẹ́rìn ṣé tí mo sọ ò rí bẹ́ẹ̀ ni onígbàṣẹ́ lẹ́lòmíì ọlọ́wọ́n bó sànù wa. ìdàkùn ó di mélòó ó di melo ó di mélòó. ọkọ ọdí ìrọ̀lẹ́ ma. ẹlẹ́ẹ̀kejì aa ok anna maqadir al-makhluqati muqaddaratun fi sifati allati takunu alayha al-makhluqat min al-ghara'iz wal-ahwal min al-ghara'iz wal-ahwal. sáré fi kankan kù nínú rẹ̀ ní pé sẹ́mi pé nínú àwọn kankan tó lọ́wọ́n bá da ọlọ́run dá wọn ní tí ó mọ̀ gbóná síbẹ̀ náà ibẹ̀ kọ́ ó sì dá wọn kan ní tí ó mọ̀ sí kiri wọn tí ó mọ̀ tutù sẹ́mi pé ọ̀pọ̀lọpọ̀ wa bá ṣe wáyé tára wa bá gbóná kankan kí láàlọ́ sí a lọ mú ṣùgbọ́n mi gbóná náà wà omi wà tó jẹ́ pé gbígbóná ló wà omi ìyọ́ wà sẹ́yìn ò mu èyí lọ lẹ́kì ajá nkankan ibi alọ́njọ́ ni àti fi omi ṣàlùwàlà wọn àbí dáyẹ kọ́kọ́ lè mú gbómi bẹ̀ náà kẹ ẹ tó wà lè fi omi sàlùwà láńbẹ àbí wẹ wọn ẹsẹ máa ń tuntun ẹ wọn kọ ilé fún ibi tí kó kíní jábí ń tuntun ẹ sí báyìí tẹ bá wà fi omi yẹn nu ah ìnira ni o ìgbésí ayé táwọn sì ń gbé bẹ ní nàìjíríà yìí ni yóò kún bẹ wọn bẹ lẹkí lájà mẹ omi jákujáku ni kò dára rà ní irun bì náà kì í ṣeré o tẹ bá fi ẹ nu ẹ tu dànù àti lè fi sàlùwà láwọn ogun ni wọn ni àbá ṣe ń lò ní wọlé ṣe kankan báwọn náà tó bẹ kàn mú o bí wọn bá fẹ́ já ń fò ọ nbẹnbẹ bí sáyé táwọn gbé àwọn kan mìíràn bẹ tọ́lọ̀ ń da bẹ́ẹ̀ àwọn afa sọ pé àwọn kankan bẹ ọlọ́wọ́n bá dá wọn hayatu habi ruh ṣíṣẹ́ mi ti wọn pẹ̀lú ẹ̀mí tọ́lọ̀ máa ń da sára kan bí irú àwa ẹ̀yàn ẹ̀yàn kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn kankan bẹ hayatu habi nàmá.

àwọn nǹkan míì sì bí ọlọ́wọ́n bá dá wọn wọ́n sáwà bọ̀rọ̀ gidi ni wọ́n nínú haraka kankan bọ̀rọ̀ gidi wọ́n wà lókè tàkùdí ìlú bọ́lọ̀ ti fẹ́ dá wọn tiẹ̀ náà. fatabarakallahu ahsanul khaliqin ṣé wàá rí ẹ̀ mọ̀kàn tó wà bẹ́ẹ̀ ni pé gbogbo àtẹ́lẹ̀ tó wà bọ̀rọ̀ gidi eléyìí tí hayatu rẹ̀ jẹ́ bí ruh tí hayatu rẹ̀ jẹ́ nàmà gbogbo ẹ̀ pẹ̀lú màá ìtọ́tọ́ sí kálukú bó ṣe yẹ wúrí ni ilé ìjọ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ náà àdéhùn ti ń bẹ láyé ní ìsìn níbi fífẹ́ change ìṣẹ̀dá ọlọ́run kí ló fà yìí àwọn èèyàn náà lọ bọ́ bọ́ sùn náà lọ bọ́ bọ́ sùn nílà ọ̀pọ̀lọpọ̀ àìsàn tó délé ayé ní ìsìn wọ́n ń transmit látàrí ẹranko ṣé bá a mọ lásàbífà lásàbífà eku ní jẹ́ eku ní transfer ní transmit ara eku nìyẹn ti máa ń kó bó o bá jẹ ku kàbọ̀ lẹ́yìn alákọ̀ọ́kọ̀ lé ku tàbí kọ́fẹ́ ló kankan ó lé kó lásán nífa nàìjíríà ló sì ti bẹ̀rẹ̀ kó tó dé ìgbóni ayé màìdúgbòrì ló ti bẹ̀rẹ̀ níbi ká máa jẹku jẹku jẹku jẹku islam ní ẹ má jẹku má jẹku dáná. àìsàn yẹn lè débi pé dókítà tó fẹ́ tú ìtẹ́ ni ọba amúyọ lọ sí dókítà kan lọ sí lẹ́kọ̀ọ́ ẹni ọba ti mú wèé fẹ́ sí wọn ọmọ sọ wọn náà ni torí ẹ̀yìn tẹ́ ẹ bá súnmọ́ tẹ́ ẹ wẹ́ gbogbo yín lẹ́yìn láyà sàlọ ẹni ọba ìsìnkú wọn gbọ́dọ̀ súnmọ́ ọmọ wọn lọ fi ọ síbi kàtà màtírìtì rẹ mbẹ níbi eku lásán eku ẹ̀dá kan ẹran mélòó níbẹ̀ lára eku mọ rántí bàbá wa náà máa ń dẹgbẹ a máa ń pa eku mi ta lànà ẹ̀ tá dé mbẹ bẹ́ẹ̀ alẹ́ mi ta kó eku twenty five eku thirty eku fifteen eku seventeen bàbá ti gbé báyà kọ́ ọmọ gé méjì méjì ni ẹsẹ pé ẹsẹ máa yọ mélòó náà lè pọ ẹ kàn máa là á méjì méjì báyìí ẹ jẹ orí ẹ báyìí tọpọlọ rẹ ọfọ sí ọ lẹ́nu ìbẹ̀lẹ̀ kọ́ láti ká bọ́ ah ọlọ́run sàbórí jẹ fún wa ah! ah, lọ́wọ́ bá o jókòó alájú yẹn tá a bá ti ń ju kókó báyìí gbogbo màtá gélé láti sìn awa asa filẹ ani ara fi oko díẹ̀ díẹ̀ lẹ sí àwọn ibi táwọn ọmọ yẹn bá wà awa ju gbogbo lọ tá a bá ju gbogbo tán awa padà ń níbi àwọn ìmọ̀ yẹn ìmọ̀ yẹn gbé akọ pẹ́lẹ́ sí i àwọn ọ̀pẹ tí wọ́n kọ ìmọ̀ tí wọ́n ké kalẹ̀ gbogbo nù rẹ̀ gbogbo eku tó wà nù igbó tà ń ju wọn ó ti sá síbi abẹ́ ìmọ̀ yẹn. àwa máa lọ bí ìmọ̀ oníkọ̀kan àwa bẹ́ kọ̀ǹgọ̀ àwọn kan ó di àwọn kan máa fi kọ̀ǹgọ̀ fa ìmọ̀ yẹn kọ̀ọ̀kan àwọn ayò àtàjì bí wọ́n bá ti yọ báyìí ipa ipa ipa èmi ọ̀sà ètò ń lọ bí màmí ni àwọn náà bí lẹ́kọ̀ọ́ ìbẹ̀rẹ̀ ni ó dùn sí àpàdà <laughs> bọ̀ àbọ̀ bá a ṣe tí gbogbo màmí kọ̀ọ̀kan tán lè kọ́ ọbẹ̀ sọ yọwọ́ àbá ń fi ègbò yìí sí ah, ayékáyé ń bẹ ní oko ah, ayékáyé ń bẹ ní oko tó jẹun débi pé ọmọ yìí lẹ̀ gbìrìgbìrì ṣùgbọ́n adúpẹ́ kọ́lọ́mọ̀ jẹ́ akọ́lá sábì máa ń gbà náà bóyá yọ̀ọ̀ bá ti dọ́dọ̀ lọ torí bí tá a jẹ ah, ò lè máa yẹ kúdé yàn jẹ nílé ayé yìí o ọlọ́mọ jẹ́ àjẹkù mọ́ fẹ́ lò bẹ́ẹ̀ ọlọ́mọ bọ́ bá tọ́lá rẹ̀ tó ṣe gbogbo ẹ̀ bó ti ṣe ntọ́tọ́ sí kálukú àti ntọ́ba mi lọ ṣe. tọ́yì ẹlẹ́kẹta qaddara Allahu ala al-mukallifina mukallafina min makhluqatihi sẹ́ńkọ́ àti bọ́sí dáná jàmí a ti sọ̀rọ̀ ìṣẹ̀dá tọ́kárí tọ́jẹ́ general ìṣẹ̀dá special lè. ó ní pé àwọn kan nínú àwọn tọ́lọ̀ ń dá tó ń dá wọn tá a la lọ́rùn tí wọ́n bá ti ní aláìwọ̀ bọ̀yàn lọ́rùn nítumọ̀ rẹ̀ ni pé ó ní làákà ìkọjá wèrè ó sì ti bàlágà ẹni tó bá ní làákà ì tó sì bàlágà òun ní ń jẹ́ mukallaf níta aláwọ̀ bọ̀ lọ́rùn àbá fi ìjẹ́ mùsùlùmí kun ṣùgbọ́n kẹfì yìí náà mukallaf làwọn náà tí ó ti yé báwọn láfi gbé báwọn gbogbo ẹni tó bá ti ní làákà ì tó sì bàlágà sẹ́yìn àbá bàlágà tọjọ́ máa ninety years ṣùgbọ́n tó yẹ ti dàrú ti ń sa pépà ọlọ́run ọlọ́run ọlọ́run ara ní kankan. ṣùgbọ́n tó yí rẹ pé kì bá aṣọ ọmọ ọdún mọ́kànlá lọ bàlágà torí yẹn pọ̀ nù àwọn obìnrin sí àbọ̀ ọmọ ọdún méjìlá àbọ̀ ọdún mẹ́tàlá wọ́n pọ̀ bàjẹ́ nù àwọn ọmọ kéékèèké nù àwọn obìnrin tó ti bàlágà tí wọn náà ti ń ṣe nǹkan oṣù ní túmọ̀ bàlágà àbí wọn náà ti ń sùn orí nǹkan ìwọ náà ti bàlágà ní tí wọn bàlágà nù àwọn yẹn náà ń pè mukallaf tí agbára yìí tí mo ṣe yẹn yìí ọlọ́run wa ní kádàrá tó kọ̀ fáwọn lọ́tọ̀ kí ni nǹkan náà ma hum alayhi minash shaqawati wa minash saada ọlọ́run bá qaddara alayhi ma hum alayhi minash shaqawati wa minash saadati wa minal huda wad dalal ah ọlọ́run ṣàánú wa wò. ọlọ́run bá kádàrá pé nínú àwọn amọ̀kálíláfù ẹni ó ní làákàyè ọlọ́run bó darí ẹ kó ní làákàyè rẹ lọ síbi tó ti sórí rẹ kádàrá tọ́lọ́run kọ́ mọ́ ohun tiẹ̀ ẹlòmíì làákàyè rẹ ó darí ẹ lọ síbi tó ti sórí ibú ni nítorí pé ntọ́lọ́wọ́ bá mọ̀ ní lẹ́tọ̀ sí ni gbígbó ẹ̀ náà pẹ̀lú mọ̀ ni o ẹ̀ mọ̀ jáde àwọn ẹlòmíín nù wá ọlọ́run bọ́ tọ́lá rẹ̀ ga yóò ṣe ìmọ̀nà nírọ̀rùn fún wa yóò ká dára àmàna fún àwọn ẹlòmíì ànùntìyàn ọlọ́mọdé àsọnù ọlọ́mọdé àsọnù kẹ ẹni kẹlòmíì kọ́ lọ pààyàn kó gólì rẹ̀ wá kó kásí pò ń fẹ́ ṣiṣẹ́ tùbí ẹ sọ pé wàá sàlùwàlà àlùwàlà bò níwàá jókòó ká yín máa wá fomi rárá ẹ wo ẹ lọ máa ṣe ẹ máa bá abẹ lọ́nkọ́ lọ́n ṣe rọrùn fáwa náà kò rọrùn fún igbó sì rọrùn fún láti mú pẹ̀lú àdúgbò ìfihàn yọ fà á nífẹ̀ẹ́ bógun tó bá yọ fà á ọtí rọrùn fún láti mu ọ̀ràn ọ̀rọ̀rùn fún láti já ṣùgbọ́n tó bá débi ọ̀rọ̀ ẹ̀sìn ó dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kan tí kan náà àfààní mọ́sára sọ ni wọ́n ní pé ọmọbìnrin mọ́sára kò sí nǹkan kan tọkùnrin lè ṣe tí ò lè ṣe pilot wà nù sọ́jà wà nù gbogbo nǹkan tọkùnrin lè ṣe ó ní ṣùgbọ́n tẹ bá fẹ́ dá nǹkan lẹ̀ ẹ wá lọ gbé kìnnìún àrùwá ẹ wá ní ọyá gbà lóko lónìí kọ́ọ̀bù sí yóò bu ẹkún àfi tó bá lẹ́sìn dáadáa nu wọn ló bu tó ti lẹ́kọ̀ọ́ yóò bu ẹkún ní pé bẹ́ẹ̀ bá lé ayé mi dẹ kí wọ kíní ìwà wọ ìwà dàrú ẹ wọra tùmọ̀ kọ́ wọ ṣòkòtò kọ́ lẹ̀ kó fọ́n pa kó kí fún ọ. ṣé bẹ́ẹ̀ ló ṣe wá rí láwùjọ tiwa náà bí òrí bẹ́ẹ̀. ọmọbìnrin kan kì í mọ́lẹ̀ kan bá a sùn kan balẹ̀ ayé rẹ̀ jẹ́ gbìyànjú ọ̀rọ̀ lọ́rùn tùmọ̀ kọ́ wá wọ̀ jáàbù òru ó máa mú yàn kì bá àwọn aṣọ abẹ́ bíríìjì náà ti fún mi lòyún sábẹ́ ooru òun lábẹ́ bíríìjì kì bá àmọ́ kiriki gbogbo òlu kọ́ máa kiri ọjà tí ò pé five hundred ẹ̀pà ọ̀gẹ̀dẹ̀ ògì àtàwọn nǹkan míì tá a tẹ mójútó ẹ̀ ọ̀rá lẹ́yìn ọmọ mẹ́rin márùn ọ̀rá lóbìnrin míì tó ń kiriki ọ̀rá ni èló ní ẹ̀ ń tọ̀ra ọ̀tẹ̀ lọ́rùn bá wọn o kò lè wá jókòó káyé ok n bá wa ra pátá wọn wà béèrè owó lọ́wọ́ ní àjì wọn ra ni wọn wà béèrè ọlọ́mọdé dára ọ̀nà tó wá dé òjò yìí lọ ọ̀nà lárìkà tó ní ní sinmi látàárọ̀ ọ̀nà ńlá kò tó wá rí tàǹtà míì bẹ́ẹ̀ èmi ọmọ lẹ́ẹ̀kì tí n bá wọ ọjà ní ìsìn at least ọlọ́ra mi mẹ́ta ọ̀tẹ̀ yìí ọ̀rẹ́ ìlú onírà lọ́dọ̀ wọn three fifty àbí three hundred. wọ́n máa tẹ̀lé mi kí ojú bá tẹ̀lé àti mo máa ń tẹ̀lé yìí ń rọra lónìí ẹ bá ń ra. torí ẹni tí wọ́n ti ta kankan títí mo fi dé bí mo lọ ra tì yóò tẹ̀lé mi dé mi ń tì mọ́ bí mo lọ yóò wà máa tẹ̀lé nígbà wọ́n bá tẹ̀lé tẹ̀lé eléyìí tó burú jù ni wípé ẹlòmíì ń lọ ọjà ni kò ní owó tí ó fi rajà tó fẹ́ tà lọ yóò wá lọ bá àwọn kan tí ń tajà yóò máa wá bá a kiri tọ́ba wá bá a kiri tán yóò wá padà wá dìlí fa àyè tó pa àtọ́jà tó kù wọ́n wá fún ní iye owó tí ó fi jẹun ó gángan ọlọ́jà ti ń ta ìyá yẹn ní sùn ọlọ́run nídìí mi àti ńlá o ọlọ́run bá nínú àwọn tó kádàrá tó jẹ́ lẹ́ẹ̀kẹ́ta ah, ọjọ́ ti lọ. ẹja tó á tẹ̀síwájú ní ọjọ́ mi pẹ̀lú ọgọ́lọ́ ọ̀rọ̀ bíta adé ó gbẹ sọ nílò àlàyé yẹn sì pọ̀ a máa wá sí díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ ọlọ́run bó mọ adóyè fásitì kò gẹ̀rẹ́ àdá hádà bí àwọn ẹni gbà náà ti súnmọ́. kò sí ìwé ẹ̀rí àgbẹ̀ subhanahu wa ta'ala muhammed kashadu allah ilayi.